ìwọ dẹ̀ sọ pé o bá wọn sùn bó ṣe sọ pé o bá di àjọṣe àdéhùn ọdọjọ́ tó máa sọ lọ́dọ̀ ọ̀rẹ́ mi àgbà ó ní ọkọ̀ fi ó fẹ́ fi rárá bú ni àlùjọ lanu sọ pé òun bá sista mo pé sùn ó yẹ wàá wá lọ púrúfù pé o bá wọn sùn yẹn thank you sista mo pé yes wàá wá lọ púrúfù ẹ̀ fún wọn bẹ̀ yẹn sìn ọmọ aṣọ ọlọ́run mo pé lọ́lá ò kì í sùn ẹrù kò ń sùn ni kò ń sùn kò tòrùn gbé kò tòrùn gbé nígbà tí wọ́n lè lanu ẹ sọ pé o bá sista mo pé lọ́lá sùn o tún máa dáhùn nínú gbogbo proof tó ń tọ́ka sí ẹlẹ́sẹ̀ o ní ẹ̀ẹ́. Eh, ó ń pe èjè onímẹ̀sọ̀rọ̀ wípé eh, ẹnìkan bá sùn lórí wọ́n domi lórí iṣẹ́ àwọn mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn gan ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀lé bá sùn iṣẹ́ yẹn gbogbo yín nìyẹn lẹ́ẹ̀ máa lọ fèsì nínú Àbújá bí tẹ́ bá ti bá sùn lórí iṣẹ́ defamation of character bí tẹ́ bá ti bá sùn nílẹ̀ nílẹ̀ ẹ lọ rojọ́ yín bẹ́ẹ̀ àmọ̀rí ló bá yín sọ bẹ́ẹ̀ òun mo yẹ sọ fún yín pé nǹkan tá a bá ń ṣe lórí social media ẹ jẹ́ ká máa rọra ẹ má dàgbé mi ò bí èmi sìn kọ́mẹ́dì ni ó mi ò bá yín já o mi ò bú yín o bọ̀mú kan ń rò pé ẹ má jẹ́ ká jà ọlọ́run sita mo pé lọ́lá ó mà ti ṣe bẹ̀bẹ̀ ó mà ti ṣe bẹ̀bẹ̀ wọ́n mà ti ju wọ́n mà ti ara bí mà ti lọ gba treatment àlùjọ mà ti wà ń bẹ́ẹ̀ wọ́n mà ti fi kan ra kan wọ́n mà ti fi kan mú kan mọ́lẹ̀ ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá o ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá o ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá wọ́n ti fi kọ́mú kan mọ́lẹ̀ o ó ti get started báyìí ẹ gbà wá ẹ gbà wá ẹ gbà wá o wọ́n mà ti mú kan mọ́lẹ̀ wọ́n mà ti fi kan ràn kàn ẹ máa gbà wá ẹ wá ẹ wá ẹ wá o ọlọ́run sísá ó yẹ kí n pe sísá mo pé wọlé ní sísá mo pé lọ́lá ṣe wá skul ni ó yẹ pé yẹ kẹ pé wọlé ni ìsàmùkẹ ah, lọlá dà ìsàmùkẹ lọlá ah, ah, ó yẹ kẹ ọlá ṣe rí mo pé lọlá ṣe rí mo pé lọlá ọlọ́run tá mo gbé lọlá ọlọ́run tá mo gbé lọlá ó yẹ ń gbé yín wọ bíbà yìí ni ọlọ́run ó yẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ táìpù ìsàmùkẹ lọlá náà Ah. yẹ ń gbé yín wọ bí ni ìsàmùkẹ lọlá ó yẹ ń gbé yín wọ bí ni ó yẹ ìsàmùkẹ lọlá ó ń gbé yín wọ bí ni kẹwàá kẹwàájú lámbà kẹwàá bá mi jù fún wọn wípé ah! àwọn èèyàn rí pé nǹkan update wọ́n rò pé tíṣà nìyí wọ́n rò pé tíṣà ni sista mokola yẹ kó sọ fún pé ẹ eh, wáyé sista mokola kan ṣe update mi ní kò lè yẹ njọ ni kìnìyẹ bá máa landed èmi àti ẹjọ máa sọ lórí ibi ó ní à ah, wáyé she just yẹnyẹnyẹnyẹnyẹnyẹnyẹ níbo wọ́n máa ti sẹ́ni àdúrà. dá sí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti àgbàlagbà wíwà tá a wà láàyè agbára rẹ akọ jésù olùgbàlà olúwa gba ọpẹ́. àmín. dúró níwájú olúwa ní wákàtí. ẹ má ẹ má ṣàní ọ pásítọ̀ wa kọ́ di pásítọ̀ wa kọ́ di ẹ. àti wọnú oṣù kẹfà. pásítọ̀ wa kọ́ di sẹ́ńdà àdúrà o ọlọ́run mo pé lọ́lá ó ti sẹ́ńdà àdúrà o oníjẹ̀rí mo pé lọ́la jẹ́rìí mo pé lọ́la ọmọ mi anágbà àdùngbà jẹ́rìí mo pé ọlọ́run ọlọ́run mo pé lọ́la àfìgbà àfìgbà tó tó tó tó jẹ́ kó má lùjọ́ bẹ́ẹ̀ ah, ọlọ́run mo pé lọ́la ah, mo pé lọ́la mi ó kọ update dákú lọ́mọ yẹn ń sọ pé ah, eh, Mopelola ó ṣe nǹkan update báyìí eh, àmọ̀rí Mr Mopelola kò ní kọ́ ẹ̀yin ọmọ dìbà ọwọ́ yín da ẹ̀jẹ̀ kí n rọwọ́ yín yóò ẹ̀yin ọmọ dìbà ọwọ́ yín da ẹ̀jẹ̀ ká rọwọ́ yín yóò ẹ má wọrí update máa lọ ṣó ń lọ ni àlùjọ sórí wọ́n tì yẹ sórí ọ̀rẹ́ mi tó wà bẹ́ẹ̀ mo lè má mo ọ̀rẹ́ mi yẹn tẹ ìwọ sórí wọ ìwọ tì yẹ torí pé ìwọ máa ń bu obìnrin ni mo ṣe máa ọlọ́run ìwọ ń bu obìnrin obìnrin tó ń bu lèmi ò ṣe láìpẹ́ sórí ọkùnrin ẹ̀yin ọkùnrin ẹ̀yin ọkùnrin o ẹ̀bọ̀ bi, ẹ̀wọ̀n bá ní kẹ́ bú obìnrin mu nǹkan tálùjọ ṣe ń sìn tèmi ò láìkì ni bó ṣe máa ń bú obìnrin a máa ṣépè fóbìnrin a máa bú obìnrin a máa ṣépè fóbìnrin obìnrin torí pé ẹ bọ Ọlọ́run ló mú Ọlọ́run wọn yí à babaláwo tó ṣiṣẹ́ yìí try ó yí iṣẹ́ yẹn dà lálùjọ lórí ni ó ní ha mo ti rántí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n yí iṣẹ́ yẹn dà lálùjọ olórí rí pé ọ̀pọ̀ tá bá sọ ah, ọ̀rẹ́ mi dà jẹ́ kí n pọ̀ ọ̀rẹ́ mi pè wọlé ọ̀rẹ́ mi pè wọlé ọ̀rẹ́ mi dà oko tá bá sọ mọ́ pẹ̀lọ̀pẹ́ sọ mọ́ ni ọ̀rẹ́ mi dà ah, ọ̀rẹ́ mi àbọ̀ ọ̀rẹ́ mi ti lọ ṣiṣẹ́ ni mi ò dẹ̀ wá ṣiṣẹ́ lé ni ah, ọ̀rẹ́ mi ṣó ti lọ ṣiṣẹ́ ni ọ̀rẹ́ mi ti lọ ṣiṣẹ́ ọ̀rẹ́ mi ṣe ti lọ ṣiṣẹ́ ni oko tá bá sọ mọ́ pé ọ̀rẹ́ mi ẹ ti lọ ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ lè ní ní ọ̀rẹ́ mi ti lọ ṣiṣẹ́ ọ̀rẹ́ mi ṣe wà ń bíṣẹ́ ni ẹ wà ń bíṣẹ́ ni ah, oko tá a bá so mọ́pẹ ọ̀pẹ máa ọmọ àti yí gbogbo ẹ̀dá lórí àlùjọ. Hmm. ṣé mo pé òun ló ṣiṣẹ́ àbí báwo lẹ́yìn ẹ̀yin àgbàlagbà ṣe máa ń pa owó yẹn pé iṣẹ́ tá a bá ṣe ah, báwo ló ṣe ń sọ o ṣé mo kó ló ṣiṣẹ́ orógbó. lè ṣe má sọ̀rọ̀. àlùdókùdò àlùdó. lè ṣe sọ̀rọ̀ rẹ̀ mi má rẹ́rìn-ín. ọ̀rẹ́ mi má rẹ́rìn-ín. àlùdó lùdò. wọn àjílé lórí wọn gbọ́dọ̀ pè yẹn lẹ́ẹ̀méje ẹ̀méje yìí. ẹ̀méje ni sùláìmọ́nù pé yé yé yé ẹ̀méje ni sùláìmọ́nù pé yé yé yé yé yé ẹ̀ẹ̀mejì ẹni sùlámọ́nù pé ẹ̀rí àkàtì ẹgbẹ́ sí sùlámọ́nù yẹn wá àlùjọ lùjọ. wọ́n porí ajá wọ́n porí ìkòkò àlùjọ lè jẹ́ wọn. ṣé mo pe ó fẹ́ ó fẹ́ pe orí Lizzy Anjorin àti ọba ńlá sí i olóòlù ní kí yẹn jáde Lizzy yóò dà fún ẹ tí ó pọ̀ ọlọ́run Lizzy Anjorin ọlọ́run ọba ńlá o. ọ̀rọ̀ takú warapa bá sọ àtòdì ọ̀run ló ti wá. Ah, ẹ̀ ń pè lábìrún ẹ̀ ń pè lábìrún ń pariwo àlùjọ ẹ méje yẹn ló pè ẹ méje ẹ méje. ẹ méje ah, ah. ó ní gbogbo ẹ làárọ̀ mi ọmọ tó ń dífa lọ́wọ́ ah! ọ̀la ọ̀la ó ní ẹ là ẹ ẹ̀ẹ́dẹ̀jẹ̀ làárọ̀ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó ti ẹ̀jẹ̀ jọ̀kan ó jẹ́ kí jọ̀kan lèèyàn bá lò ń gẹ̀yìn tó ti wọlé tó wọnú dọ́kúmẹ́ǹtì ó lẹ̀ kí lùgbà yìí nìyí wọ́n wá ń ṣàǹkó wọ́n fẹ́ jọ sàkó náà ni kẹjọ wọ́n jọ ń kúrú wọ́n jọ ń ga wájú òṣùpá ni kẹjọ kúrú kẹjọ ga wájú òkùtì kòkó ti ọ̀rẹ́ mi kò ní sí kò ní sí. ṣé ẹ mọ̀ pé ah, babaláwo tó díṣẹ́ fún ó dàbí pé wọ́n yí kìíní ẹ̀dá lálejò lórí ni ṣọ́ọ̀mù bọ́m̀bẹ̀ ṣọ́ọ̀mù lọ́kì ni. Ah. Hmm, confidence ni full confidence ẹni tó ti sájọ látijọ́ ẹ̀ tó ó wá gbégẹ̀ lọ́bẹ̀ lánàá ó rí lọ́ọ̀yà márùn-ún ó rò pé lọ́ọ̀yà rẹ̀ kò rántí pé lọ́ọ̀yà tẹ̀lé Fọlá for the first time ah, bàbá ọgbọ́n ò dáa bàbá ọgbọ́n lòun kún ò gbọ́ rí níbi tí lọ́ọ̀yà ti tẹ̀lé yàn táwa tẹ̀lé yẹn mọ́lé náà ló ti lọ́ọ̀yà ẹ̀ mọ́lé. àdìdó òkè kò dé kẹ́kọ̀ọ́ lára yín. ó ti yẹ ọ̀tọ́ ni ó ti ah, yes now she is out now àlùjọ ti wà ń bẹ̀ wọ́n ti dà lálùjọ lórí. Hmm, hmm. Ah, ìran kan lọ ìran kan bọ̀ ni olóyìnbó ó kọ̀ máa ah, ń di gòyèjì lánàá pé tó kúnlẹ̀ mẹ́yẹ kúnlẹ̀ yẹn kúnlẹ̀ ni kúnlẹ̀ fún. ẹ̀rí six minutes wọ́n kọ̀ fún ní fóònù lásán ẹgbẹ́ kí ló sọ. ààrẹ yeye táyé ṣe is thanking God always thank you for your love I will never be ungrateful to you. Ah! ó kọ̀ ó kọ̀ jáde wá fi àlùjọ rọ́pò. Ah! ṣé tó yẹ kó sọ nìyẹn tó yẹ kó sọ wípé ẹ bá ń wà èmi náà filẹ̀ wọ́n ti mú baálé mi wọ́n ti mú gbogbo mo wá lọ nísìnyí bóòlù ṣe dé gbèrè gbé. ó dàbí pé nẹ́ẹ̀sì sìn àlejò ló yẹ kó kókó tó ṣe kó aṣọ ah! orógbó tábí ah, ọmọ yìí náà ẹsẹ̀ ọmọ yìí náà gún o. ó wọ́n máa lùjọ síbẹ̀ ní Nigeria system is not working ó ti wá mọ̀ pé it's working. it's working o. Mm. Eh? Eh, ah, ẹni tó bá ṣe bojúbojú fọlọ́pàá Nigeria. ẹni tó ṣe láti July twenty five náà ti mú ló ṣe update gbẹ̀yìn mm. ó wá update nísinsìnyí ààrẹ yeye táyé ṣe is thanking God always thank you for your ààrẹ ààrẹ wo ààrẹ ni oní ààrẹ babaláwo àlùjọ ìyá àlùjọ dẹ sùn sùn láìmọ̀ dẹ pàlùjọ lẹ́ẹ̀méje ẹ mọ̀ kó tí sùlámọ̀ fẹ́ ṣe ó fẹ́ jẹ́ kí Lizzy àtọba ńlá kọ́ lọ lẹ́ni ni ṣé ẹ mọ̀ kó ti parí iṣẹ́ wọ́n ti parí iṣẹ́ síbẹ̀ iṣẹ́ tó parí wọ́n rò pé Lizzy Anjorin àti yọba la máa lọ wọ́n á lè lọ gbé ṣùgbọ́n lòun ó jẹ́wọ́ agbára rẹ̀ láàrin yẹn àrùjọ ló lọ fúnríko. Ah! Ah! àwọn èèyàn ń ṣoògùn láyé yìí ó wá ìyá àwọn òkè ọ̀tún lérí òun ti bá wọn sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ sílẹ̀ weekend ni gbogbo confidence yẹn náà ni làdùdù gbé lọ ló gbé gẹ̀ lọ ó gbé gẹ̀ ah. ah. ah, ó ti update sí i pé ọ̀rẹ́ mi. Mm. Mm, kó tún lẹ́nu kó tún lẹ́nu dìjú ní owó àìlú wá tó ti dé kó tún ní dìjú ní owó àìlú. ó jẹ́ máa ní dìjú ní owó àná ọmọ lọ́wọ́ yìí o. Eh ìrírò wa yìí níbo sùrájù wa àti ẹ̀gbọ́n sùrájù láti jọ yìí. sùrà tó sá tó bá lọ òun náà máa gbé òun náà lé mi sùrà sá ni sùrà sùrà sùrà. àwárí àwárí ọ̀rẹ́ mi àwárí ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ti di tilé ẹjọ́ báyìí ìbò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni káwọn wá ìbò oríṣiríṣi. Ah. Ah. Ah àlùjọ ti lọ forí ko báyìí o ṣórógbó òṣìṣẹ́ ni ṣórógbó òṣìṣẹ́ ni orógbó òṣìṣẹ́ ọ̀rẹ́ mi orógbó òṣìṣẹ́ ah ah ah ah ọ̀rẹ́ mi orógbó òṣìṣẹ́ o hi hi hi hi hi hi àlùjọ ti forí kó báyìí o wọ́n wá fi ẹ́ rọ́pò ọlọ́mọdé yẹn mọ̀ ẹ lọ́ọ̀rẹ́ mi. Ah. àní àdùyọ ọ̀rẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ mi ti update wọ́n ti fa wọ́n ti ṣe eh, kí ló máa fi wọ́n ti fi kan pààrọ̀ kan wọ́n ti ṣe pàṣípààrọ̀. ẹ eh, a ti rí ẹ eh, ẹ ah, ọjọ́ ẹ gbàtẹ àrí àrí the picture send the picture sí wa send the picture sí wa. ilé ẹni lójú agbo yìí ń kọ́ ọ̀rẹ́ mi ẹ bá Lizzy Anjorin yọ Lizzy Anjorin sọ bá wọn fẹ́ ṣe pàṣípààrọ̀ tẹ́lẹ̀ àlùjọ náà fi ṣe pàṣípààrọ̀ ọlámídé pé àlùjọ àlùjẹ àlùjọ lẹ́ẹ̀méje. ọjọ́ ọjọ́ ọjọ́ méje ńlá wa ọjọ́ méje ńlá wa tó ti dá sí wa fún ọjọ́ ńlá wa. ọ̀rẹ́ mi ó ga o àlùjọ hmm. wọn bá wí fọ wọn bá wí fọ gbọlọgbọngbọ àbí kí la máa sọ àbí náà sọ pé hmm. tán bá wí fọ mọ ó jẹ kán wọn barista and the Colinti for our hand kí ló dé tó fi fọ́ọ̀lù hand wa kí ló dé wọn fọ́ọ̀lù hand wa náà why this beauty keep all the good work kí ló dé. Daddy follow our hand yo. bro mi skin like milk. Our body. Iya iya iya. Eh eh eh eh. Ṣé rí nílé Hmm. My mood today. Kí ló dé? Fanbalẹ̀. Irú mood wo nìyẹn? today i just want to thank you for the gift of life no request no complaint just thank ah àwọn èèyàn ṣe wá ṣe thank you màlọ́ èèyàn ń gbé síbẹ̀ báyìí ah ah kí ló dé how can uh, uh, this? where she hear this no give me money ask me to abuse anyone i love you both ẹ má fi mí sí mídùú ìjà yín eh, she was released on murder case without uh, hmm, na wow hmm. Hmm. Hey, hmm. eh, Anna Gold, do you, are you there? Do you know the meaning of uh, just change your name to Kuje Nation, Kalu Nation? The just of yours, you can help them to comment section too. You don't have to fly at the, uh, you, uh, were you there? do you know the meaning of what they cause amọ̀rí wàhálà pọ̀ o amọ̀rí. <laughs> agbẹ́dẹ́gbẹ́ yọ̀rẹ́ mi ọ bẹ̀rẹ̀ kóòtù lójú mi ibi tí wàhálà mi pọ̀ lẹ́nu àlọ́bíṣẹ́ ni wọ́n parí kóòtù lójú mi ẹ rí i pé ẹ má kàn bí sinasation fíìmù we move ọlọ́run agbẹ́dẹ́gbẹ́ yọ̀ wọ́n bẹ̀rẹ̀ kóòtù lójú mi wọ́n parí kóòtù lójú mi ṣé ẹ rí i pé wàhálà wà wọ́n bẹ̀rẹ̀ ojú ojú mi náà ti bẹ̀rẹ̀ kóòtù ojú mi náà ti parí ẹ̀ ojú mi náà ṣe gbé update sílẹ̀ ojú mi ni gbogbo wọn ṣe wà ń bẹ̀ ojú mi náà wà ń bẹ̀ ẹ̀ ṣàfẹ́ ọ̀dọ̀ mi kọ́lẹ̀ ti máa gbọ́ sẹ̀ ẹ̀ èyí tí mo ti sọ fún yín mo ti sọ fún yín yẹn ẹni tẹ́ fẹ́ kó sínú kinní ń wà wọn á ní amórí ọ̀rẹ́ eh, eh, eh, mi kí ló dé oorun ọ̀sán oorun ọ̀sán ti fẹ́ dé bọ́ àní tí sùn á wà ń bí o ó kẹ́ jẹ́ kí n lọ sọ́dọ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ́ kí ló dé hmm. ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ ẹ jẹ́ ń lọ gba update wá fún yín lọ. Ah. agbẹ́dẹ̀gbẹ́yọ̀ ọ̀rẹ́ mi mà ti update láti July twenty five ló ti update mọ́ ó ti update wọ́n ti fún ní fóònù ẹ̀ padà ṣàwọn kan gba fóònù lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti fún ní fóònù ẹ̀ wọ́n ti fún ní fóònù ẹ̀ wọ́n ti fún ní fóònù ẹ̀ wọ́n ti fún ní fóònù ẹ̀ God, thank you for your love. I will never be ungrateful to you all ló tún máa wá jà anúmọ̀yàn onígbọ́rùn wọ́n ti fún ní fóònù ẹ̀ July twenty five ló ti update wọ́n ti fún ní fóònù ẹ̀ wọ́n fún ní fóònù ẹ̀ báyìí ah ó ti miss social media èmi ló kọ́kọ́ lọ wò èmi ló kọ́ ó ti gbórí wọlé o ọ̀rẹ́ mi ti gbórí wọ bí ọ̀rẹ́ mi káàbọ̀ house DMS you are welcome to Amori platform thank you for watching me ó ti wọ́n ti wá watch mi ọ̀rẹ́ mi ti wá watch mi òun lè léyìí o má ti lọ kí n tù sí ní ṣọ́ọ̀ṣì. Martin Locking Cruise jẹ́ screenshot tẹ̀ kí n fi wọ́n àwọn èèyàn ẹ jẹ́ fi wọ́n àwọn èèyàn ó ti wá wò mí kí ló dé èmi ló dé tó fi wá wò ọ̀rẹ́ rẹ ìlédè aliwosef don dey wọ́n ti update tipẹ́tipẹ́ náà ẹ kí ló dé ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ti wá wò mí ọ̀rẹ́ mi ti wá wò mí ọ̀rẹ́ mi ti wá wò mí ọ̀rẹ́ mi ẹ Adékọ̀ you guys should pray for me o. Oh me and anojo dey for kalo here na me dey uh, preach for ijo eh agbedegbeyin <coughs> welcome back to our cyberspace ààrẹ iye àgbékè àdé wọn ẹ̀rí yóò update gbogbo update yìí ni mo lọ ń kà o ẹ̀yà update yìí dà gbogbo update yìí ni mo lọ ń o gbogbo yín pátápátá ó yá ó yá update yìí dà wàláìsì ó lè ti bẹ́ bọ́ta ó ti bẹ́ bọ́ta àwọn éta ló ní ìṣòro gbogbo ọmọ mi ò ní ta àjọ wà àjọ ń celebrate ni o àbí ẹ̀yàn ọ̀rẹ́ mi gbogbo àjọ celebrate ń bí ni kò sẹ́ni tó níṣòro ń bí ẹ ọ̀rẹ́ mi ti wá wò mí wọ́n fọ́ ẹ́ fóònù ọ̀dọ̀ mi ló sáré wá ó ti mí sí mi ó mí sí mi ó mí sí kọ́mẹ́dì mi ó mọ̀ wò pé ọmọ yìí ló máa ń pa mí lẹ́rìn mo ti wá mí sí rẹ̀ ọ̀rẹ́ mi ṣùgbọ́n ò ṣe dáadáa ó ṣe máa tún wá fọlọ́ ẹlẹ́pọ̀n rẹ sọ̀hún ó ṣe dáadáa ẹlẹ́pọ̀n rẹ ò ní lè máa wò mí bọ́ọ̀yà ọ̀rẹ́ mi àmàwá àdáàrin àmàwá àdáàrin àmàwá àdáàrin ẹ̀yàn <laughs> mo ti wà bí fúnfọ wà sí ẹni pé wàhálà àmọ̀rí pọ̀ lẹ́nu ẹni pé wàhálà àmọ̀rí pọ̀ lẹ́nu mi ò lọ bí iṣẹ́ mo dẹ̀ ṣe Facebook láti mo mà ti tó four hours tí mo ti wà ń bí so èmi náà ti fi Eh, eh, ẹ bá mi ṣí eh, ẹ má lọ sí kọ́mẹ́ǹtì ẹ má ṣe rí ìtẹ̀síwá agbèrègbèyọ agbèrègbèyọ àfokó gba star ẹ má ṣírú yẹn sọ̀rọ̀ tèmi o ẹ má wá àfokó gba star síbi o ẹ má fi àfokó gba star o ẹjọ ẹ má ṣe àfòbò gba star ẹjọ o ìgbà star látàárọ̀ o ìyẹn ni à ń ṣeré pa ni o ṣeré péré pa mo ń ṣe mí ní ẹ ẹ bíbá ẹ kọ́mẹ́dì là ń ṣe o àgbọ́dọ̀ ṣìjà àgbọ́dọ̀ à ń ṣe kọ́mẹ́dì ni o ti ibi kọ́mẹ́dì là ń ṣe àgbọ́dọ̀ jà ń bìbà tábàárà ẹni tó fẹ́ jà ẹ jẹ́ kẹ́ni tọ̀hún kó máa kó sún síwájú kí ló táwọn èèyàn téèyàn bá ti kú àwọn èèyàn jẹ́ kán ènìyàn lò ẹ̀yin bloggers tẹ máa ń gbẹ́ni tó ti kú níyẹn ẹ kò báwo lára yín ṣe máa ń rí tíyàn bá ti kú ẹ̀yin most bloggers tẹ máa ń gbé àwọn èèyàn yẹn ṣe báyìí náà ní fámìlì kan tó kú ṣe ṣe gbé wá sórí social media wọ́n yàtọ̀ jẹ́ pé téèyàn bá ti kú mi ò ní lè gbé kinní yẹn sórí péjì mi ṣá tó bá ti ń drag ẹni yẹn ẹ jẹ́ kó lọlẹ̀ ìgbà tí mo gbé ẹgbẹ́ ẹni lẹ́jẹ́ mẹ́ta ìgàn tó rábùrù ẹ̀ gan ni ká nígbà tó ṣì ń drag tó rábùrù ẹ̀ ń drag kí lorúkọ gẹ́ẹ̀ yẹn ẹ̀ ọ̀ṣun fúnkẹ́ òun gan mo ṣe gbé pé kọ́wọn yóò tán àwọn tó bá ti kú ẹ fi wọn ẹ gbé wọn sórí péjì yín mọ́ ṣáyé téèyàn bá ti kú ẹ má gbé sórí péjì yín oníkàlùkù ló ní ẹni tó ń kú ẹjọ́júmọ́ kò sẹ́ni tí ò ń kú nu fámìlì èèyàn ní kí ọdún mẹ́ta ọdún mẹ́rin tó kù náà kí ẹ wá gbé wọn síbẹ̀ ẹ wo Àdùkẹ́ Gold yẹn sì gbogbo wọn lẹ́ ń gbé káàkiri ẹ nídẹ̀ ẹ̀yin tẹ́ máa ń blog ẹ please now let's stop all this thing báyìí ṣe yẹn ṣe máa kú tẹ́ ẹ máa gbé wọn sórí péjì yín ẹgbẹ́ kan náà fámìlì tó ti kú síbẹ̀ náà kẹ́ fi yẹn náà pa kẹ́ fi jẹ́ kó pawó díẹ̀ àbí kẹ́ fi gbé fèmù díẹ̀ kí nìyẹn ó máa ń rí mi lára bákan bákan ẹ n kò sí owó tán lè máa pa téèyàn bá kú ẹ lè rí mi kí ìgbà tí bàbá sún èbèbè kú ẹ rí mi kí n gbé síbẹ̀ ìgbà tí gbogbo ohun tó ti kú yẹn ṣáàmì ò kí n láìkì kí n máa gbé kódà Mohbad kì gan gbà tó Mohbad àbí kí Mohbad ẹ rí mi bàbá tí mo rí pọ́n ti bẹ̀rẹ̀ ẹ kàn ṣe pé òun lè ti kú jàre ẹ àwọn èèyàn àwọn bloggers ò kí wọn understand téèyàn bá ti kú eyé gbé wá sórí péjì yín mọ́ àwọn tó ń dra torí pé àwọn rí i pé àwọn kan ń gbé wọn lọ́sẹ̀ṣẹ̀ ń drag wọn tí wọ́n bá tí wọ́n bá gbé anybody àwọn èèyàn máa fi wọ́n lẹ̀ nígbà tí bàbá sùwé kú tí ò sẹ́ni tó drag bàbá sùwé ṣó ń gbé ẹ máa rí pé kí ni bàbá sùwé tó ń gbé kí ni kọ́mẹ́dì ẹ̀ ló ń gbé ó dà pé àwọn bloggers kan sọ ọmọ àwọn tiktok yẹn tí wọ́n bá ti kú báyìí wọ́n máa lọ gbé ẹni yẹn wọ́n máa lọ ẹ èèyàn fẹ́ gba èèyàn ní àdùkẹ́ gòdì wọ́n fẹ́ gbà ní general hospital kí ni yẹn omi ìbáraẹ̀yẹn ṣe máa lọ gbé yẹn sórí péèjì ẹ̀ ìgbà tí eh, èèyàn kọ́kú lọ́dọ̀ wa jọ yẹn ọ̀rọ̀ generation street àwọn generation àwọn yẹn máa ṣe nìyẹn àwọn àni kẹlọ bíbà kẹlọ bíbà kẹlọ bíbà ó ní alẹ́ kan tó gbé kinní yẹn fún yẹn ẹ máa jà kúrú arúgbáturantú ni ẹ wáyé táwọn èèyàn kò ṣe understand téèyàn bá ti kú ẹyẹ gbé wọn sórí péjì yín bí ṣe ń gẹ ẹ àwọn òní ṣé wọn má dàbí pé téèyàn bá kú àwọn èèyàn kì í gẹ̀ tiẹ̀ àwọn tó ti kú bí mo ṣe ṣe justice for yàrá ìyètò ẹ máa lọ́sùn pé mi ò gbé fọ́tò lady yẹn sórí péjì mi gbogbo ló bá ti kú èdè rí wọn lórí péjì mi ìyẹn bá sẹ́ni fọ́tò máa ní má sẹ́ndẹ̀ sí mi èmi ò láìkẹ̀ wọ́n ti kú náà ẹ jẹ́ kán lọ sí mi ẹ̀yin gan báwo lẹ ṣe ń sùn lẹ ṣe ń jí gan ẹ̀yin náà máa dẹ́ máa kú pẹ̀lẹ́ nìyí náà oníjọkànjọkàn tí wọ́n bá ti kú ẹ̀yin gbọ́n wá sórí péjì yẹn máa fi blọ́ọ̀gì that one that one that one that one is not blogging ẹ fi family. wọn to kú sílẹ̀ torí pé wọ́n rí pé àwọn èèyàn ń gbé làwọn èèyàn ṣe ń lọ bẹ̀ táwọn èèyàn bá gbé mọ́ ẹ máa rí pé everybody must stop adúpẹ́ gòdùn sí ẹ tún bẹ̀rẹ̀ sí gbé káàkiri adúpẹ́ kí ló ṣẹlẹ̀ egbò òrùn kú ẹ ti bẹ̀rẹ̀ ẹ wá ti gbọ́ pé olórúkọ kú ṣé bẹ́ẹ̀ náà lórúkọ mi olórúkọ mi ò ti kù tó lórúkọ kan wá sí kú báyìí ah afẹ́mọ̀kú kú tó pa èyí kú báyìí ló pa ó ṣe ah, ah. ẹ̀yin gangan lẹ́ ń jẹ́ kán fi kú wọn lókìkí kí ló ṣẹlẹ̀ stop ẹ̀ náà wọ́n máa ń dẹnu dẹnu sí Facebook látàárọ̀ àdùkẹ́ gòdè dédìyẹn fi sí ẹ̀yẹ́ kó lọ sinmi wọ́n kéré nìyẹn náà ń kéré ni nà án ah, lẹ́yìn gbé káàkiri dúpẹ́ gbòdà dúpẹ́ gbò ẹ̀yìn ọ̀rẹ́ mi àwọn àti wa ń bí látàárọ̀ àdúró sórí justice ìpàlẹ́ nìyí ẹ jẹ́ ká tún lọ wò bóyá hmm, wọ́n ti fún wa lọ update o ẹ jẹ́ ká lọ wo update lèmi sá káàkiri ok ẹ̀yàn kan ní play straight from the heart ok ẹ jẹ́ kí n play kí n play straight from the heart. lọ́yà nine lọ́yà twenty thirty lọ́yà fifty lọ́yà hundred. You know, shake poor man today na poor man carry the cup. a ah, ní pẹ́ máa lọ káàkó play sí kò ní bí everything money dey settle. ẹ má wọrí èmi náà bá yín wá update ni o láti rí báyìí máa sáré. the patient of our mommy. the mm. everlasting king of mommy. the mommy of our god the god of our mommy. the satanic of mommy. the mommy that. <laughs> hello na poor man poor man wey no get wey no even get single yes, lawyer single lawyer no dey na poor man win <laughs> na poor man win so all the million million all the million million all the eh eh. don't worry we go settle am go there i get um, fifty million somewhere i go share all the have am now i say you go become speaker last last mm. because this this thing where we dey go this place where we dey go you go turn speaker hello i dey say page you the king of our mommy the everlasting king of mommy. i dey sell page in case you are ready to put your mouth for mic ẹ fẹ́ gbẹnu sí mic ló jẹ bẹ́ẹ̀. ok ẹ̀yin ọ̀rẹ́ mi Olúṣẹ́kùnmí tí a bá tún ní anything láti So àbájáde ẹ̀yin tẹ́ bá mi share thank you namesake mi i can see you help me to share thank you ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́ share pátápátá i want to say thank you ẹ̀yin tí ẹ support eh, kíní àmọ̀rí i want to really say ah ah ṣọ́ọ́tì send nǹkan sí mi ní ẹ̀dúró nǹkan kan sí wọnú inbox mi ìfẹ́ màá lọ nìyẹn i can't wait to see adabi carry on next up you send it because neighbors me so ẹ̀yin tẹ́ bá share i want to really say thank you ẹ̀yin tẹ́ support Kossy Amore thank you Shebo, ẹ mbọ You can she, we need ṣe i want to really say thank you don't forget that Amore love you all this is comedy platform so i will continue to look.